àtàkìdírú àlìyàwómiyù àwọn kádàrà ojoojúmọ́ torí pé tá a bá lọ ní suratu rahman ẹ gbọ́ pé Allah sọ yìí pé kulla yawmin huwa fi sha'ni gbogbo ìgbà lọ́lọ́wọ́n bá ń bẹ lórí iṣẹ́ iṣẹ́ wò so tá a bá ń sọ yìí pé ó ti parí gbogbo iṣẹ́ kò ṣiṣẹ́ mọ́ rárá ó ti láwọn kọ́dàrú mu'allaq kọ́dàrú mu'allaqun. àwọn kádàrá kan bẹ tó yẹ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti parí ẹ̀ kò lè chéǹgì mọ́ ọ̀dà yẹn lẹ́yìn kúkúrú èyí ò lè ga mọ́ ẹ kò sẹ́ ọ̀dà yẹn lẹ́yìn ló ti kò lè mọ́ ọ̀dà yẹn lẹ́yìn àfi tó bá yẹ pé ó ti wà nù àkọọ́lẹ̀ rẹ̀ pé màá ṣe ní tínrín fáwọn àgbà kan màá wá padà jò tóbi pé ẹ sóun náà sì ni bí gbogbo yẹn ó ti wà nù àbáwọn kádàrá kan bẹ tó pé kò lè chéǹjì mọ́ irú rẹ̀ ní ìsinmi pé ọ ọlọ́run kó sì jẹ́ pé Dangote ló bí mi àwọn kádàrà tí ò ṣe é yí kò ṣe touch kò ṣe amend kò ṣe dọ́gba kẹ̀kẹ́ sí àwọn kádàrà kan bẹ̀ bẹ́ẹ̀ tálà àmọ́ kọ. kó sì jẹ́ pé ọmọ Trump ní mí ọlọ́run ní í lọ́mọ Trump o mọ̀ ń sọ bẹ́ẹ̀ mọ̀ ń sọ ní o tàbí kí wọ́n kó sì jẹ́ pé ìran wa ní máa jẹ Olúbàdàn kò sí ní téèyàn lè ṣe tó fi lè rí bẹ́ẹ̀ mọ́ bádùá ṣe lágbára tóun tọ́lọ́ tó àdúrà lágbára tóun kò lè rí bẹ́ẹ̀ èyí ń wé ti táìmù ni kọ́lọ́hún sì wá ṣe kọjá pé aago mẹ́jọ àárọ̀ ṣaago mẹ́sàn-án aago mẹ́rin ìrọ̀lẹ́ àlìkìyàmọ̀ ni mọ̀ máa wà aago mẹ́rin wálẹ̀ mọ̀ máa wà láyé kí n máa gbáyé gbọ́rùn ọlọ́run kápá kó síbẹ̀ àmọ́ kò ní í ṣe kó sì àjẹ́ pé mi lànà gẹ́gẹ́ tó lọ́wọ́ torí pé a bá ń gbọ́ pé ah, ọlọ́run fẹ́ rà nẹ́bì ọlọ́run wa gbéṣẹ́ pàtàkì tó bá ń rán kó sì jẹ́ mi ni sóde jẹ́ mi mọ́ kéèyàn wá bẹ̀rẹ̀ náfìlà kó wá bẹ̀rẹ̀ àdúrà ọlọ́run ọba dákun yóò jẹ́ pé mi lànà Muhammad ọlọ́run dákun bájú àti lágbára tó ń ṣe yóò ṣe so àwọn kádàrá kan bẹ̀ mùsùlùmí gbàgbọ́ gan o a gbàgbọ́ yé kádàrá ìdààmú wa bá a bá dààmú rárá a lè dààmú rárá tá a bá gbàgbọ́ yẹ kádàrá torí àlọ́ ti jẹ́ pé nu six articles of faith al-imanu bil qadar very very paramount and imanu bi ye bil qadar kéèyàn gba kéèyàn nígbàgbọ́ nu kádàrá pé hmm, Allahu akbar ọlọ́run bó tún ṣe fẹ́ ṣeré so àwọn kádàrá kan bẹ̀ mọ́ alak ni wọ́n àwọn kádàrá kan bẹ̀ tó yẹ pé day by day ni ìṣẹ́jú ìṣẹ́jú ni wákàtí wákàtí ni àtàkìdírú aliyahu méyì èèyàn kàbára rẹ̀ nípò míì níbi tó yẹ pé hmm, ọlọ́mọ tó bí o kò sí inú àjẹ́ńdà mi rárá pé ń débi lónìí torí pé Allah ti sọ pé kúlà ìyàwó mi wúwà fi ṣáàní ní suratu rahman gbogbo ìgbà lọ́rọ̀ ọba ń bẹ lórí iṣẹ́ o so ìbẹ lórí iṣẹ́ ọlọ́run ọba tọ́lọ̀ ń bẹ lórí iṣẹ́ yẹn ìyẹn ni ó mú ìbẹ̀rù wá fún wa pé ó ní máa rí jẹ lónìí kèé sì ṣe pé ọ̀rọ̀ rẹ̀ ti parí ó lóun bẹ lórí iṣẹ́ tọ́ba jẹ́ pé má rí jẹ má lọ́la lọ́fẹ́ ṣe ń kọ́ gbàtọ́ pé kò kúrò lórí iṣẹ́ so kí ló ní kí n máa fò ní tí mo rí jẹ iṣẹ́ ó ní kí n jẹ kí n fẹ́ bí kí n fara kí n ti sàrà ń bẹ̀ kí n yọ zàkà ń bẹ̀ mo lálàáfíà lónìí mo lè fò mo lè gòkè mo lè bẹ́ kẹ̀kẹ́ wá ṣe pé ọlọ́run gbàgbé ẹ̀ àti bọ́nú eléyìí náà ntaama laama eléyìí tí kò sí tó lè change ẹ̀ mọ́ nǹkan tẹ́dà bá ṣe fẹ́ dà ní máa ṣe pé kò sí tó lè change ẹ̀ mọ́ láàrin ẹ̀dá síra wọn kò sí tí ò lè change tọ́lọ́wọ́n bá bá fẹ́ kó change lápèjúwe wọ́n ń gbá bọ́ọ̀lù wọ́n wá ń gbá fáínà láàrin kílọ́ọ̀bù méjì wọ́n wá bẹ̀rẹ̀ the first forty five minutes tọ́jẹ́ first half ẹnìkan go ẹnìkan kò yí gò padà kò yí fọ láì títí títí tí wọ́n fi bẹ̀rẹ̀ second half gbirigbiri gbirigbiri gbirigbiri second half tó parí tí rẹpì fi fọ last whistle fó fó fó káwọn tí wọ́n wá nà ń àwọn tí wọ́n ń wíìnì wọn fún wa ìgbàgbọ́ pé ah agbára tí wàá dé báyìí ẹ mọ̀ wọ́ọ́rí á sì padà wíìnì kí wọ́n máa sọ fún kóòtù wọn sóṣèṣe mọ́ lónìí ọ̀ láago mélòó campaign after <laughs> kò sí fọlọ o lè má fún yàn lọ́lá láti kéke o lè má fún yàn lọ́lá nígbà ọ̀dọ́ o lè má ṣe téèyàn fẹ́ fún yàn ní middle age o lè má ṣe fún yàn ní pé ìrọ̀lẹ́ sọ́yà pé kọ́dà gan àwọn èèyàn ó ti mọ́kàn kó lára rẹ̀ pé ẹ gbójú kó lára bàbá eléyìí báyà ló lè dá fún wa yọ̀ọ́kẹ́ gbéra dé rọ̀lẹ́ ni yóò wá máa is the kind of astonishment Say, ah ẹdun náà yóò wá dàrú báwọn èèyàn lójú yóò dàrú báwọn èèyàn lójú ẹ wò gbà tí Allah subhanahu wa ta'ala tó ṣe ìgbéyàwó fún Sùlẹ́kà ìyàwó anabi Yusuf nígbà wo mọ́ nígbà wo ẹ wò gbà tí Allah subhanahu wa ta'ala tó fún Zakari yà lọ́mọ nígbà tó jẹ́ pé tá a bá fi perception tèèyàn wo ó ti ó ti bó ó ti pẹ́ kò ṣeé ṣe mọ́ tá a bá fi ìròrí ti kí ni o ìròrí ti ìjọba ẹ̀dẹ́ ènìyàn pé ah ah after all ọkọ ti fẹ́ wọ hundred ìyàwó ti lé ní eighty ìyàwó mẹsírèètì mọ́ ọkọ ọ̀lọ́gbára mọ́ èyí ti kákò ìlọ́fà bí anabi Zakaria ti já anabi ọlọ́run tó bó ti jáde bí ọlọ́run tó ó gbàgbọ́ nú ọlọ́run lẹ́yìn náà ó nígbàgbọ́ nú àdúrà sọlọ́run pé kò sí tí èèyàn lè fàdúrà béèrè lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́ ó dẹ̀ ṣe ẹ máa wá wògbà tí ìjẹ́ èèyàn tí ìjẹ́ èèyàn wà á dà láàmú òun náà ló ní ọlọ́run ọba ṣàánú mi mẹ́jẹ̀ ń kàkùn fún mi ní ọmọ tí ó jogún tí mo gbé lọ́wọ́ yìí sọ pé tí n bá kú òun bẹ̀ tán bẹ́ẹ̀ mi ṣe jogún àwọn bàbá mi bàbá ńlá bàbá mi ànẹ́bí Ibrahim ànẹ́bí Yakubu jẹ́mi náà ọ̀rọ̀ ọmọ tí ó jogún mi bí ẹ̀sìn ẹ̀wẹ́ kú táwọn ń sun o kìí ṣe pé ẹ̀ jẹ́mi náà ọ̀rọ̀ ọmọ tí ọ̀rọ̀ ajẹ́ẹ̀tì fún mi bá dọjọ́ alẹ́ o ẹ̀wẹ́ kú táwọn ànẹ́bí Ọlọ́run máa sun o ó ní ìní kífìtì lè àmì ń wàrà ì Ọlọ́run ọba mọ̀ ń bẹ̀rù bí ọ̀rọ̀ ẹ̀sìn yóò ṣe jẹ́ lẹ́yìn mi tí bá kò ń bẹ̀ tán ibi tí mò ń so ẹran àgbò mọ́ kọ́mẹ́dì tí wọ́n máa so ẹlẹ́dẹ̀ mọ́ ibi tí mò ń tẹ awọ ẹ ẹ àgbò sí tí mò ń tẹ̀tẹ̀ sí ibi mò ti ń ṣàdúrà kọ́mẹ́dì báà kọ́mẹ́dì ilé ọtí ibi mò ti ń sin lọ́hùn kọ́mẹ́dì ilé aṣẹ́wó inú ilé tí mò ti ń sọ pọ́ kẹlẹ́ ọlọ́hùn ọ̀kẹ́ ọlọ́hùn kọ́mẹ́dì mẹ́ta lọ́kẹ́ kọ́mẹ́dì òòṣà lọ́lọ́hùn kọ́mẹ́dì omi lọ́lọ́hùn kọ́mẹ́dì igi lọ́lọ́hùn kọ́mẹ́dì òkúta lọ́lọ́hùn ẹkún táwọn sọ nìyẹn inni khiftul mawaliya min wara'i ńgbà mo wà ń bẹ̀ ọlọ́run ọfagbára mi ká kọjá pé nǹkan kan ò ní máa exist inú ilé mi àfikọ́ jẹ́ nǹkan tẹ̀sìn ṣùgbọ́n tí bá kún bẹ́ẹ̀ tẹ̀ ń kọ́ ẹ̀kọ́ àkọ́kọ́ ni pé kò sí téèyàn lè jẹ́ láyé tó bá bu àyà kò lè bu ẹ̀yìn o kéèké gbogbo ẹ̀ tẹ́ bá ń lérí kọ́dà ní àfà pé a ti parí bẹ́yìn wọ́n ó ṣe rí kọ̀mọ́ntì ń sọ yóò bẹ̀ lọ́hùn yóò máa tó wá bẹ̀rù ebo dídá ànábì ọlọ́run ló ń sọ báyìí ọlọ́run habli min habli min ladunka waliyan ọlọ́run fún mi lọ́mọ gidi min ka waliyan ọlọ́run fún mi lọ́mọ rẹ tí ó jẹ ẹni ọlọ́run yàrá ìsù ní tí ó jogún mi wàyẹ́rìsú min aliyakuba tí ó tún wá mú ìjẹ́ prophethood ìjẹ́ ànábì ọlọ́run ìjẹ́ ní ọlọ́run tí ó tún mú lára àwọn babalá mi yakubu ṣẹ́ẹ́rì báyìí ìtàkùn pé ogún jíjẹ kò sí tó bá di bẹ́ẹ̀ nìyẹn. náà anabi anabi zakariya ìgbàgbọ́ kan ló ní. wọ́n mọ ìwé sọ́kẹ̀lá níbi àkúbù ni títí ń bẹ lọ́hùn o nígbà tí gbígbàdúrà wa yọdé tó di pé a fún ọ lérò pé ó bímọ ó bímọ ẹ wà pé kí ló wí ó ní kó ní ṣe bímọ èmi tọ́jà yí pé ìṣáàlà rà àṣùṣà wàhálà làázìmù mímì gbogbo eegun ara mi mo ti dọ̀lẹ́ wàhánà làásìmú mi nì òun náà ní bẹ láwọn o káyọ̀ bẹ̀ yìí pé ìjẹ́ èèyàn ń bẹ ìjẹ́ èèyàn ń bẹ òun náà ló ti bẹ lọ́hùn ọlọ́run dákun ṣàánú mi gbàdúrà mi fún mi lọ́mọ tí ó jogún ìjẹni ọlọ́run méjèlé mi ó parẹ́ ibi àti ń ṣẹ̀sìn má sọ di ilé ibi tí ó ti máa laago má sọ di ibi tí ó ti máa bọ̀ sùn má sọ di ilé ibi tí ó ti máa bọ̀gùn má sọ di ilé ibi tí ó ti máa sígbẹ́rẹ́ má sọ di ilé ibi tí ó ti máa jógun torí pé ọlọ́run mọ̀ ń bẹ nígbà tó wá rí sáìn àmì tẹ́ẹ̀ bá ń ṣàdúrà tó wáyé pé ẹ̀mí èèyàn wà pẹ̀lú ọlọ́run lóòótọ́ tí gbígbàdúrà bá ń súnmọ́ bọ̀ àwọn àmì kan bẹ téèyàn máa ń rí inṣàlá ṣàlàyé díẹ̀ fún wa mẹ́ ṣé o mọ̀ pé ẹjẹ̀ ń tẹra mọ́ tí mò ń ṣe àdúrà yìí ti fẹ́ gbà kódà àwọn àmì yẹn kìí ṣe dandan kó mú ìrọ̀rùn lọ́wọ́ nígbà tẹ́ máa ń le ju bó ṣe lọ ṣètánì fẹ́ kó kó nígbà tó ṣe nẹ́fìlà gan kíní yóò ìkẹ́nu àmì tẹ́lẹ̀ tí wọ́n mọ̀ àdúrà ti fẹ́ gbànú kí lẹ̀ rí wa torí mùsùlùmí ọ̀bọ̀n ọ̀sẹ̀ kankan mọ́lẹ̀ rí aláàṣẹ àdéhùn fànàbí àtàwọn sàhábà sallallahu alaihi wasallam wa radiyallahu ta'ala anhum ajma'in pé òun wọn ràn wọn lọ lórí báwọn kèfèrí ṣe ń ṣe wọn yìí nǹkan ìtúwà ń lé sí débi wípé yakulu rasul wa asahabu awraqal ashjar ànàbí àtàwọn sàhábé wọn wá ń já ewé igi wọn wá ń jẹ ń tútù kèé ṣe lọ́nà ewé téèyàn máa jẹ pé ẹ̀fọ́ sàláàdì o ìgbà tí so ń jẹ lọ́nà wo wọ́n sọ pé wọ́n gbọ́dọ̀ tá ń jẹ fún wọn wọ́n sì gbọ́dọ̀ ra nǹkan tí ń bẹ lọ́dọ̀ àwọn mùsùlùmí

wọ́n jẹ́ kí kọ́tíwù bá alákọ̀ alákọ̀ tìjàríyà alákọ̀ tó ń tìjàríyà ìbáṣe ká lọ máa transact àwa fún ní nǹkan àwa ra nǹkan àwa wà lóko alẹ́gẹ̀ẹ́ alágbàdo ní urban area ẹ láṣọ ẹ láago ẹ ní mọ́tò ẹ ní fínkofínko ṣàmù pé bá ti kó su àtẹ̀gẹ̀ wá ẹ̀yin ò lè máa jẹ fínkofínko yín ẹ̀ lè jẹ mọ́tò ẹ̀ lè jẹ aṣọ tẹ́ ẹ ní àwa náà à lè já su tọ́jẹ́ sóòpù tọ́jẹ́ gáàsì tọ́jẹ́ ọ̀dọ̀ yín lọ́wọ́ so a ṣe alákọ̀tún ti yàrí yàrá yẹn àwọn kò su wa a ra nǹkan tí a bá ti iṣu wa fún wọ́n wá wọ́n wá gé tẹ́ ẹ bá ti rẹ́ nìkan tẹ́ ẹ dáhùn pé mùsùlùmí ni ẹ má tajà fún ẹ má sara nǹkan bá ń tà débi pé àwọn mùsùlùmí nǹkan kẹ́ tí a lè rí jẹ kò sínú ìlú mọ́ wọ́n wá ń jẹ ewé igi wọ́n bá tẹ̀ tó wá jẹ́ pé wọ́n wá ń jẹ ewé igi yìí ni tí ó sì fi hàn lọ́rùn lẹ̀ tí wọ́n jẹ́ owó rí múmi sàgbé kọ́ bá tún dáa ànàfẹ́ kú ànàpamọ́ kú gbogbo nǹkan ni wọ́n ń ṣe fún aláburú anabi débi pé anabi sì ń bẹ lọ́wọ́ àwọn sàbẹ̀ gbogbo wọn bẹ lọ́wọ́ anabi wa padà sọ pé mata anasurullah ọlọ́run ànàṣe rẹ tó wí nígbà òní àdé ṣé ẹ̀rọ pé nǹkan lè nìyẹn tá anabi fi wí bá mata nasrula nàti nǹkan yẹn le tán lànàbí wí bẹ́ẹ̀ kódà ọlọ́run kọ̀ǹfàmù ẹ̀ kó le ọlọ́run ní zulizilu zulizilu ànàbí àtàwọn tó tẹ̀lé tí wọ́n gbà fẹ́mi ọlọ́run lára rẹ̀ zulizilu afara ni wọ́n zulizilu afún wọn gẹ̀yẹ zulizilu asún wọn kàgiri wọ́n tún kàgiri wọ́n tún pẹ̀giri zulizilu wọ́n tún nà wọ́n mọ́giri tí wọ́n pẹ́ hatta yakula rasul walladhina amanu mata nasrullah débi pé ànábì àtàwọn mùsùlùmí sọ pé a ọlọ́run ìwọ là ń bẹ ìwọ là ń sẹ́fún nígbò lọ́wọ́ àárín wa sí so which is say intanẹ́tì ọlọ́run ti bọ̀ tá a lè mi tá a lè yí lórí ntàwọn wá tọwọ́ wọ̀ tí tó àwa tá à bẹ lọ́n pẹ̀lú ẹsẹ̀ à ń sẹ́ o à ń bẹ̀ àwa tí a ṣe déédéé àwa tí ó jẹ́ pé kò dá wa lójú pé ni ọlọ́run ni wá à ń bẹ̀ kó jẹ́ ni ọlọ́run ni compared to anabi sallallahu alayhi wa sallam tó jẹ́ pé ọlọ́run ọba ti sọ pé ah èèyàn rè láyé kò sí irú ẹ̀ ìdàrú ẹ̀ mọ́ ìsìn ní dáa. so sallallahu alayhi wa sallam àtàwọn sahaba tó jẹ́ wípé ọlọ́run ọba ti clear ọ̀rọ̀ wọn pé àwọn sahaba yìí radiyallahu anhum ọlọ́run ti yọnu sí ẹ̀ àwọn ní nǹkan lè fún yìí zulizilu ọlọ́ni ní tí wọ́n zulizilu afúnlẹ̀ mọ́ wọn zulizilu. hasbunallah wa ni'mal wakil hatta yakula rasul tànàbí tí ànàbí mẹ́ni tó kí wá ń sọ pé mẹ́ta nasrullah ọlọ́run ìgbó làrá ṣe rẹ tó wí àdé ọlọ́wà ni àlá ẹwà gbọ́ báyìí inna nasrallahi qaribun àrà ṣe mi ti wá dé tán báyìí àṣẹ gbogbo pàtẹ́yìn bá ń bẹ lọ́n lórí nǹkan kan tí nǹkan yẹn wá ń dàbí ẹ pé ó ń falẹ̀ tí èyí sì jẹ́ mùsùlùmí tó sì dáyọ̀ lójú pé kèé ṣe pé èèyàn na ṣẹ̀kan sọ́dọ̀ ọlọ́run ọ na ṣẹ̀kan sọ́dọ̀ èṣù pé à bí ẹ bá ti ṣe yá aláàkọ́ ọmọ ṣe yá ìyáṣẹ́ o à bí ọmọkùnrin ò tó nígbà tí lórí ọ̀rọ̀ nígbà mo parí náfìlà tán lọ́ba tó tọ́ kinní kan lọ́ba tó tọ́ ọwọ́ à nígbà mo parí àdúrà tí wọ́n ní àṣetán tó bá tún lọ ọ̀dọ̀ bàbá kan lókè kínní kan tó bá tún ní a máa sáré kí ká máa fò lórí odó tó bá yẹ pé kè é ṣe bẹ́ẹ̀ tó yẹ pé lóòótọ́ lódodo nǹkan téèyàn ń béèrè yẹn ọ̀dọ̀ Ọlọ́run nìkan lèyàn ti ń béèrè tí ò tí ì wá tẹ̀yàn lọ́wọ́ kéèyàn fọkàn sí zolizilu asún ànábì àtàwọn tó tẹ̀lé afúnwángẹ̀yìn asun wọn wọn kagiri afúnlẹ̀mọ́ wọn agbó wọn jigijigi àtàyà kólà rasul walladina amanu mata nasrullah débi pé ànẹ́bí àtàwọn olùgbàgbọ́ òdodo padà sọ pé igbó làránṣẹ́ ọlọ́run wà dé o ọlọ́run wà fèsì ó ní alá ẹgbọ́n o. Allah ẹ má gbọ́ nǹkan mi mọ́ Allah ẹ pa ogun tẹ́ ẹ bá ń ṣe tì í ń tá a fẹ́ sọ yìí authentic ni o inna nasrallahi qaribun àránṣẹ́ ọlọ́wọ́ o ti dé tán so inshallah gbogbo wa náà lórí tí à ń bẹ Allah subhanahu wa ta'ala tí ò tí wàá ṣe o ṣùgbọ́n tí ẹ̀mí wá wá ń tẹ̀ pé ọ ah, nígbò ní ọ̀rọ̀ àjẹ́ báyìí nígbò ní ọ̀rọ̀ àjẹ́ báyìí káwọn náà gbà pé Allah inna nasrallahi qarib àránṣẹ́ ọlọ́wọ́ bá ti dé tán lórí nǹkan náà so eléyìí ló já mọ̀ pé sallallahu alaihi wasallam ìgbésí ayé ànábì ọwọ́ practice báyìí wọ́n sì jẹ́ ni so ń clear sí so eléyìí òun ni a fi wá máa ṣe mìíyà láti máa ṣe mẹ́yọ́mẹ́ǹtì ìjẹ́ mùsùlùmí wa àwa ní wọ́rì lórí àwọn nǹkan tá a bá ń ẹ̀ǹkáńtà lórí ìjẹ́ mùsùlùmí a máa bẹ Allah subhanahu wa ta'ala a sì máa fúnra wa níbi ìṣára ìró a sì máa ṣe rọ̀jáwù hope a máa hope a dẹ̀ ní relent lórí tí a bá ń ṣe àdúrà ni o ṣìláwà ni o sàárà ni o dáadáa ni o àní relent and at the same time a máa hope at the same time a wà á máa fúnra wa níbi ìsára ìró dùnú pé ẹ máa tara ọba tí mò ń pè kìí sọba tí èè gbọ́ ń gbọ́ yóò sì ṣe ní tí mo fẹ́ inshallah a ní nǹkankan tí anabi pè fún wa ní usunu gbọ́nì bìlà kí ni jẹ́ bẹ́ẹ̀ kéèyàn gbà pé ẹ́ sọ́lọ́ yóò ṣe bó ti wù kí nǹkan wọ́n dàbí ẹ pé o ti bọ́ tó ẹ́ sọ́lọ́ yóò ṣe husnu dhanni billah àdébìnrin láyà mùsànà àdókò ilà wà wáyé husnu dhanni billah ẹnìkan yóò gbọdọ̀ kú láyé kó wá yẹ inú ọkàn rẹ̀ wò báyìí kó wá jẹ́ pé inú rẹ̀ ọ̀dà sọ́nà kò lérò tó dá sọ́nà lórí nǹkan kan tí ń fẹ́ kí ni wọ́n fẹ́ ọmọ ni wọ́n wá lọ wo báyà rẹ̀ ìdáyà rẹ̀ jọ bí ẹni wípé ọgbà kọlọ́hún ò lè ṣe nǹkan béèrè ni kí ni wọ́n fẹ́ admission lọ́fẹ́ ni ń bèrè ṣùgbọ́n ẹnu kata máa àbí láti ọ̀sẹ̀ nígbà tí ìkú a máa bèrè náà ni rà a gbọ́dọ̀ máa bèrè ń bèrè pé iye tí mò ń bèrè yìí o aláwọ̀sẹ̀ kí ni o yóò ṣe so ti yé wa so ìyẹn ni a fi ìjẹ́ mùsùlùmí bàbá wa padà síbi ọ̀rọ̀ kádàrà tá à ń bá bọ̀ kúlà yẹn mi wà fi ṣáà nìyẹn pé gbogbo ìgbà lọ́wọ́ bá ń ṣiṣẹ́ o gbogbo ìgbà lọ́wọ́ ọba wo ìkúlọ̀sì ọ́fíìsì rẹ o ọlọ́run ọba ìsíráìkì o kéèrè ọlọ́run ọba o nǹkan kan ọ̀kágaraba láti ṣe o pé ọ ẹ wò níta ẹni tẹ gbé wáyà agbára mi ọ̀ka kò sí bẹ́yẹn ṣe tó láyé tí ò ní ní agbára mi ọ̀ka kò sí wọ́yẹ pé lówó tó bó ṣe fẹ́ yóò ní nǹkan tí ó jẹ́ agbára mi ọ̀ka kọjá pé èèyàn ní ìmọ̀láyé yóò ní kankan tó yẹ pé agbára mi ọ̀ka Allah nìkan ni ò sí tágbára rẹ̀ ọ̀ka subhanahu wa ta'ala so àtàkìlì rìnyẹ̀wò mìíràn kádàrá ojoojúmọ́ o kádàrá àṣẹjú ìṣẹ́jú kádàrá o kò wá sí bọ́lá òṣèlú ibi tẹ́yìn òrùkọ́ ń lè dé èèyàn kàbára rẹ̀ níbẹ̀ ni òkè kódà tí wọ́n bá ní màá débì lónìí màá jiyàn o ilé yòrò fóun lè jẹ nípa pé kò ṣiṣẹ́ fún un tàbí tọ́ba tẹ̀ ló ń fẹ́ iṣẹ́ fún gẹ̀ kéré ṣe ń tágbára rẹ̀ ká ọ̀dà lápèjúwe ilẹ̀ ló kú díẹ̀ tó fẹ́ sí i ọlọ́run lè ra jẹ́ẹ̀tì fún mi ṣùgbọ́n iṣẹ́ wo mò ń ṣe tọ́ka am I communicating iṣẹ́ wo mò ń ṣe tọ́ka ká sọ pé mùdírù ti ra jẹ́ẹ̀tì o níbi tílẹ̀ kù sí ṣùgbọ́n lọ́n lè ṣe nínú kúlà yaomi wúwá fi ṣàánì gbogbo ìgbà lọ́lọ́wọ́ bá ń ṣiṣẹ́ so sáàmù pé tí abáyá nìkan tó dé ní ti tó ní ah, ẹ̀dákun mùdírù à ń béèrè ah, àwa náà ní alhamdulillah ah, ẹ̀dákun ẹ̀yàn bíi mẹ́fà kájọ dé airport kí ló dé ọlọ́run ṣe jẹ́ẹ̀tì kan ó kọ yín la wá fìrà àfi bàbá ọ̀dàdìmù ẹja lọ yọ lásán lọ ọlọ ń gbé jẹkújẹẹtì yọ lọ ń gbé jẹkújẹẹtì sẹ́mi <laughs> pé bá a bá ń lọ àtẹ̀mí àtọ́nà nígbà tó gba àwọn tábàjọ ń lọ sẹ́mi pé èrò wọ́n pín yẹ́lẹ́yẹ́lẹ́ pé ṣèṣe pé ní ìfẹ́ ṣèṣe pé ń tàn wá ṣèṣe pé ń dẹ wá ṣèṣe pé kí ni ẹ̀ka torí kí ni torí pé ń tó ṣẹlẹ̀ yé jìnà sí i èrò wa yìí tó ṣẹlẹ̀ ẹ́ jìnà sí kapásítì wa yìí tó ṣẹlẹ̀ ẹ́ jìnà sí tàsánwúrù wa kí ni jẹ́ tàsánwúrù yìí tá a lè sọ pé à ń imagine ṣùgbọ́n nítorí pé kò sí tọ́lọ̀wò lè ṣe kò sí bá tọ́lọ̀wò lè ṣe nǹkan kò sí bí tọ́lọ̀wò lè gbé nǹkan gbà kò sí ẹ tọ́lọ̀wò lè lò láti ṣe nǹkan kò sí sásìkò tọ́lọ̀wò lè ṣe nǹkan so gbogbo wa la wá ní nǹkan yẹn tọ́lọ̀wò máa ń lò lórí wa àtàkìdírù lìyẹ̀wòmí yìí kádàrà ojoojúmọ́ so torí ẹ lọ́wọ́ ọba tó sọ fún suratul káàdì pé falatakù lánàlì ṣẹ́yìn ìní fa ìlú ńdálíkà dandan mùsùlùmí ò gbọ́dọ̀ sọ pé ó ṣú ọ̀mà sí nǹkan báyìí lọ́la torí kí ni torí pé ọba tí ń sọ pé èyí lọ́kàn ọba tí ń dictate fún wa ọba tí ń plan fún wa kò fi plan rẹ̀ kò fi hàn wá nítorí ti yọlé kálukú lọ tọ́ba ti dà sí alódó náà láàmú agó èyí àwọn pé ìrìn lọ́kọ méjìlá yé èmi ọlọ́run nínú ọ̀tá rẹ̀ ó délé ọkọ tó mẹ́rin kó tó débi ọ̀n lọ èyí àwọn pé ìyàwó kàmáfẹ́ láyé èmi ọlọ́run nínú ọ̀tá rẹ̀ ọmọ tí bẹ́ẹ̀ nù bí mo ṣe wà ní yóò ọmọ mẹ́ta ibà ti bímọ mẹ́ta ó ti dá ọlọ́run ní dèdèrè làwọn obìnrin ti máa sọ pé ẹ̀yìn kí ló kọ ọmọ tí wọ́n máa sọ fáwọn ìfẹ́ bí náà tọ́wá wáyé àti bí àbí kí wọ́n pè é àwọn obìnrin tá ní ọkọ̀ bú kẹjá máa pe ọmọ tó bá jẹ́ pé wọ́n plan fún pé àwọn fẹ́ kọ́ wáyé bóyá ti ṣe family planning òsì tí wọ́n máa ṣe yẹn bóyá ó ti rò pé wọ́n ti kò kankan bọ̀ lọ́wọ́ pé tí wọ́n bá ti kò kan sọ́wọ́ èèyàn lè lóyún bóyá ọkọ rẹ̀ lo rọ́bà dáàbòbò bóyá ọkọ rẹ̀ lo removal method jẹ́mọ́ ẹ̀ jẹ́ kí n sọ fún yín anabi sọ fún asálàlá sálàm pé kò sí nǹkan kan tó lè di ọmọ tọ́nà máa fẹ́ kọ́ wáyé lọ́wọ́ kò sí bẹ́ẹ̀ ṣe gbẹ́ tó láyé kò sí irú plan téèyàn lè ní èèyàn kàtà dé rí i pé òun bá ọlọ́run ní pé ee kọ̀jẹ̀jọ́yún irọ́ ni oyún ni oyún kọ́ kọ̀jẹ̀jọ́yún kọ̀jẹ̀jọ́mọ gẹ́gẹ́ jọ́bàjọ́mọ nínú mo fẹ́ ṣe ọlọ́run so àtàkìdírù ìyàwó mi yẹn gbogbo wa torí pé a ti wá gbà bẹ́ẹ̀ a wà á sinmi tá a bá jẹ́ mùsùlùmí gidi pé hàn ètò ọlọ́run tó fẹ́ ṣe lónìí rèé lápèjúwe àwọn òpúlà sáájé òkè ìbàdàn lónìí àti ẹ̀mọ̀ kò sí it wasn't in our agenda pé à ń lo òkè ìbàdàn lónìí àti ń palẹ̀ máa ti múra fálkọ̀ lọ́wọ́ àti wá àtìkàndé ìwúlẹ̀ wọlé mọ́ mo dúró síbì pé kásìkò fálkọ̀ dé kábẹ́rẹ̀ ní adé ní ẹni bàbá wa kan síwọ́ ọ̀sán lókè ìbàdàn àwọn aláǹsì kírun sí wọn la ó ti yá náà bá a ṣe bára wọn bẹ̀rù kọ́lọ̀ bá foríjì bàbá náà kọ́ bá gbà wọn lẹ́rú kọ́ má ti di tiwa náà yá báyìí. so ṣé wàá rí kádàrá gbígbà al-imanu bil qadar yọ̀wọ̀ ajé mùsùlùmí ó sinmi mùsùlùmí wà kó kan ní abá gbàmọ́ lọ mùsùlùmí ń fa nǹkan kan ní abá gbàmọ́ lọ mùsùlùmí lé kaka, kọ́dà o ti plan ẹ̀ tí wọ́n ti sọ pé kankan kí ni kankan yóò mú yóò ṣe kankan wọ́n kà lójú ẹ̀yìn ni yóò ṣe gbìyànjú tó bá nọ́mà ṣùgbọ́n mùsùlùmí ò ní ṣẹ̀ mùsùlùmí lè bínú ṣùgbọ́n mùsùlùmí ò gbọ́dọ̀ ṣẹ̀ kéèyàn bínú kọ́ ṣẹ̀ òun ni pé a ń tọ́ ṣẹlẹ̀ ibi táwọn náà bá wà lè ba nǹkan jẹ́ dé àwọn náà máa bàjẹ́ lọ ó bínú ó ti ṣẹ̀ ṣùgbọ́n nípa àtijọ́ plan pé báyìí láṣẹ ẹ sì wá yí bàbá sì bínú níwọ̀nba gẹ́gẹ́ bí èèyàn tó sì fi padà wo ní tí òfin ní ilé ṣẹ̀ tí òfin ní jẹ tí ọ̀pá àkànjọ ni pé tó bá rò lọ yọ wàá rò bọ̀ yọ wàá lọ gbé jábì kádàrà tó bá dájé débi kádàrà tí nǹkan bá ti ń wá bí ẹ̀mí mùsùlùmí pé kádàrà máa ń bẹ kádàrà máa ń bẹ èmi mo mú ẹni yìí èkó èmi mọ mẹ́rin dé amẹ́ríkà èmi mọ mẹ́rin dé ìbàdàn èmi mọ mẹ́rin dé ibi iṣẹ́ èmi mọ mẹ́rin dé di òṣèlú tá a jọ ń ṣe èmi mọ mẹ́rin dé di òwò tá a jọ ń ṣe èmi mọ mẹ́rin dé kútọ́nu ṣùgbọ́n nígbà tá a rí lọ́ba sì di pé wọ́n bá di ten lọ́dọ̀ tiẹ̀ níbi tó yẹ pé tipátipá ni wọ́n fi di two lọ́dọ̀ tèmi èmi mo sì fi débẹ̀ bá ti lè padà wá wò pé hmm, èmi lọ́lọ́run ní mọ bí ni ẹni gan lọ́lọ́run fẹ́ lò ní ibi ó ti padà síbi kádàrá nu gẹ́gẹ́ bí mùsùlùmí bàbá ti rí bẹ́ẹ̀ èèyàn wà sinmi sọ abẹ́ Allah subhanahu wa ta'ala kádàrá rẹ kọ́lọ́njọ́ ọmọ kò lè wù wá lórí ọlọ́mọdé kádàrá bú kò lè wá lórí so jama àwa ń ṣàbàn sixteen lónìí eléyìí tó túmọ̀ sí pé tí sàbáni ọba pé thirty ramadan kù fifteen days tí sàbáni ọba ní pé thirty ramadan kù fourteen days ṣùgbọ́n mo fẹ́ kílẹ̀ àwọn kẹ̀kẹ́ ń pa ọ̀rọ̀ ramadan èmi màá kà bẹ̀rẹ̀ rẹ̀ lónìí inshallah àwọn àmàbà lọ́jọ́ mẹ́jọ kọ́ ló ń sẹ̀mí wa kù ọ̀rọ̀ tó so mọ́ Ramadan ó pọ̀ gàmọ́ controversy tó wà lórí Ramadan ẹ jẹ́ kọ́kọ́ clear rẹ̀ fún wa sọ̀rọ̀ mùsùlùmí nípa ẹ̀sìn wa yìí a need enlightenment ṣe rí ẹ̀sìn tí ọlọ́run fi ránà bíi sallallahu alaihi wasallam wàláì kò rújú kò rújú ẹ̀sìn tọ́lọ́run fi ránà bíi wàláì kò dàrú kódà ẹ̀sìn tọ́lọ́run fi ránà bíi sallallahu alaihi ó crystal clear débi pé kò sí ẹ̀sìn kankan nínú gbogbo àdìyàn gbogbo ẹ̀sìn tó jẹ́ wípé tá a bá pe àwọn scholars ẹ̀sìn yẹn pé ẹ méjì àjà ẹjẹ́ àti ẹ wá jẹ́ àmọ́ mú nǹkan kọ̀ọ̀kan tó rí léètì mọ́ ìgbésí ayé ọmọ ẹ̀dá èèyàn ẹ wá jẹ́ kálukú olórí ẹ̀sìn ó máa ṣàlàyé kílẹ̀sìn yìí ní fún nǹkan yẹn ẹ sì gbọ́ yé sọmọ pé yẹn ni wá àwọn nǹkan tí al-umur al-muta'alliqatu bil-insaniya àwọn nǹkan tó ní nǹkan bá ṣe pẹ̀lú ìjẹ́ ẹja mú àwọn èèyàn nìkan ẹja fẹranko lẹ̀ ẹja màláíkà lẹ̀ ẹja fàlìjànú lẹ̀ ẹja gbogbo ẹ̀dá yòókù lẹ̀ ìbàtọ́ jẹ́ pé èèyàn làwa ọ̀rọ̀ èèyàn náà lọ́kàn wá ẹ wá já wò pé àwọn nǹkan tó ní nǹkan bá ṣe pẹ̀lú pé séèyàn ni ọ́ nǹkan báyìí gbọ́dọ̀ máa exist láyé ẹ séèyàn ni ọ́ àwọn nǹkan báyìí gbọ́dọ̀ jẹ́ ń tó ní àwọn nǹkan báyìí gbọ́dọ̀ jẹ́ ń tó ní àwọn nǹkan báyìí gbọ́dọ̀ jẹ́ ń tó gbọ́dọ̀ sá fún àwọn nǹkan báyìí gbọ́dọ̀ jẹ́ ń tó gbọ́dọ̀ máa wá kí gẹ́gẹ́ bí èèyàn ẹ wá já mú bóyá bíi mẹ́ta àbí mẹ́rin ó pọ̀ gan ṣùgbọ́n ẹ já mú mẹ́ta àbí mẹ́rin téèyàn bá ti jẹ́ èèyàn dandan ni ọ̀rọ̀ marita issue tàbá ti ń jẹ́ èèyàn torí pé Allah subhanahu ta'ala ó establish ẹnu Quran láì mọ iye ọ̀nà yìí pé òun ọ̀dá wa ní single gender òun dá wa ní genders méjì akọ abo léè tó túmọ̀ sí wípé genders méjèèjì yìí wọ́n máa ní nǹkan ṣe papọ̀ táyé ó fi máa jáyé ok lọ́dọ̀ àwọn onísáyẹ̀nsì wọ́n ń pe kíní kan ní khasaisul kíní characteristics of uh, living things àbí. Uh, ṣe náà ni iná pè ní mr naija di mr naija card àbí reproduction wà mbẹ ṣé bẹ́ẹ̀ ni ẹ wá jámú reproduction ọ̀nà ìwé lágbà reproduce ọ̀nà tá a máa gbà reproduce òun ni pé ọlọ́run ọba tó sáyé tó fẹ́ kí reproduction máa wáyé ó ti palẹ̀ mọ́ bí production ó ṣe easy torí pé ọ̀dá èèyàn àfi kó jẹ́ pé akọ àti abo ó ní inna khalaqnakum min dhakarin wa untha àwọn ọlọ́run ọba la dá yín látara akọ àtabo nínú súrà mi Allah subhanahu wa ta'ala sọ wípé Allah subhanahu wa ta'ala sọ wípé. وخلق منها زوجها وخلق منها زوجها ọlọ́run ọba dá èèyàn ó wá dá the opposite sex látara rẹ̀ ó opposite sex sex látara rẹ̀ pé ó dá ọkùnrin tán ìgbà dá ọkùnrin ọwọ́ rí ọwọ́ dá ọkùnrin yìí ní tí ó ní bùkátà sí abo wàhálà kọ́mi ni hàn án ọwọ́ adá abo fún apọ̀n látara ẹ̀mí náà so eléyìí tó túmọ̀ sí pé aláṣọ́nà tá a láti palẹ̀ mọ́ reproduction for in advance even before our existence sẹ́mi pọ́lọ́ ọba yẹn sọba tọ́jà yìí pé regret máa wà fún lórí tọ́ba ṣe kò sí regret fọlọ́ before our existence alásọ̀rọ̀ tààrà ti palẹ̀ ẹ bá ṣe jẹ́ mọ́ nam nígbà tó wá rí bẹ́ẹ̀ káwa sọ pé òkè ẹ̀sìn wo lẹ̀ sí ti ẹ̀sìn Islam ẹ̀sìn wo lẹ̀ sí ti ọlẹ́sìn àwọn wọn bọ̀ ìsà ẹ̀sìn ọ̀ṣun ẹ̀sìn ológun ẹ̀sìn christian ẹ̀sìn kìnìkan àwa ni ọ̀ya ọ̀rọ̀ gbéyàwó tó ní nǹkan bá ṣe pẹ̀lú pé èèyàn ni mí àìdá akọ àbábo séèyàn sáni ọ ó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbéyàwó ẹ wá ṣàlàyé kílẹ̀ sí sọ fáńfà rẹ̀ ẹ wá ṣàlàyé. tí gbogbo àwọn tẹ́ bá ń jẹ́ olórí ẹlẹ́sìn kọ̀ọ̀kan tí wọ́n wá ń ṣàlàyé ṣé bí gbogbo wa náà wulẹ̀ mọ̀ ọ̀dà ẹ̀jẹ̀ á mú bíi méjì ká tó wá ṣàlàyé ti Islam lórí ọ̀rọ̀ gbéyàwó ẹ̀jẹ̀ á mú olóró àwọn olóró àwọn tí wọ́n máa ṣe orò ẹ̀ gbọ́ àwọn tí wọ́n máa ṣe orò orò òòṣà lẹ́yìn tó túmọ̀ sí pé àwọn kan gbà ní ẹlẹ́dàá àwọn àwọn kan gbà lẹ́ni tí wọ́n máa bọ́ àwọn àwọn kan sọ àwọn abi ẹni tí sọ wọn yìí ẹlẹ́dàá àwọn tí wọ́n gbà yìí tọ́jẹ́ ẹni tí wọ́n máa fún sẹ́yìn ò gbọ́dọ̀ jẹ́ sẹ́yìn ò ní oore kankan tí ó ṣe fún ìjọba èèyàn nígbà tó jẹ́ pé èèyàn ó máa lọ ihun tó lè mú èèyàn ó lọ òun náà ní karịa akọ ká sì rí abo kẹ́kọ̀ọ́ àtàbọ̀ ọmọ papọ̀ òun ní ọ̀fà di ní ọ̀fà ọmọ mi ọmọ ọmọ mi ìdílé kíníkà abí wá wà ni àwọn ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ọkùnrin nìkan lọ́fẹ́ máa rí kèéfẹ́ rómi obìnrin mú kàmá fèsì gbọ́ ẹ ọ̀rọ̀ ní tẹ́wọ́ ẹ ẹ̀gbọ́ pamẹ́ yóò bí o ẹ mẹ́jáde ẹ mẹ́jọ orí yóò ọ̀rọ̀ ni o ọ̀rọ̀ ni o ẹ̀dá kò séyìn ní nǹkan bá ṣe pẹ̀lú kí ìjọba ẹ̀dẹ́ ènìyàn máa pọ̀ sí sóní nǹkan bá ṣe pẹ̀lú kí ìfọ̀kànbalẹ̀ wà fún ìjọba ènìyàn sóní. So, kò ní bá ṣe ṣẹ́bá fi yẹn lẹ̀ òsàmì náà tó ń bẹ ńlẹ̀ Yorùbá yìí tọ́jà yìí pé ọ̀dà ẹja mú eléégún eégún eégún akóríṣiríṣi eégún kéré kan eégún kéré kan ṣùgbọ́n ẹja mú eégún kan bàdẹ̀ olóòlù táwọn kan bá ń wá òjò tí wọn bá rójò pé à nǹkan kó yọ dáadáa wọn ni ẹni kó lóòlù ọ jáde which is gbà pé olóòlù ni olù olù yanjú bùkátà àwọn àbí olóòlù yóò gbọ́dọ̀ róbìn tọ́ba róbìn yóò pa nù. oore wo nìyẹn ní í ṣe fún ìjọba ẹ̀dẹ́ nìyẹn tọ́já pé dandan ni kárí akọ àti abo ẹja fi ẹgbẹ́ àwọn yẹ̀wúdí kótó di pé wọ́n gba Islam kótó di pé àwọn yẹn gba Islam kì í ṣe pé kótó di pé Islam dé ẹ tí wọ́n sọ pé kótó di pé islam dé kọ̀ ọmọ tí ń sọ ẹ̀sìn àbáláyé islam dé torí ẹni àkọ́kọ́ tọ́lọ́ kọ́kọ́ dá láyé ádámà ni ìtọ́lọ́ sì torí rẹ̀ dá lọ́mọ sẹ̀sẹ̀ lórílẹ̀ ni so ádámà bá islam ní ayé ni kò sì sí bẹ́ẹ̀ ṣe fẹ́ jẹ́ láyé ọba ádámà láyé ni so ìtàdámà fi bá ẹ̀sìn yìí láyé táwa fi bá ádámà láyé a jẹ́ pé islam ságbà ẹ̀ tẹ̀lé mi wíjì pé islam ságbà ádámà so which is pé islam ní kí ni o ẹ̀sìn àbáláyé ẹ̀sìn àdáyébá àdáyébá abá islam ni torí pé gbàtọ́ náà fẹ́ sọ fún àmàlẹ́kà jọ kí náà ní ìníjà ìlú fìlà àrùdí khalifa mo fẹ́ fi àròlé kan sórí ilẹ̀ àwọn mẹ̀lẹ́kà ní ọlọ́run àwọn tó fẹ́ fi sórí ilẹ̀ wọ́n máa para wọn wọ́n máa tẹ̀ra wọn sògùn owó wọ́n máa sígbẹ́rẹ́ wọ́n máa lògbàdì wọ́n máa sépèlé wọn wọ́n máa lébu ara wọn wọ́n máa yẹra wọn bọ̀ ìkẹ̀kẹ̀ gbogbo ọ̀rọ̀ táwọn mẹ̀lẹ́kà sọ yẹn àwọn àfáà kan máa sọ pé àwọn ṣe kéèta ádámà èyí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ nígbàgbọ́ nílùú yẹn àwọn mẹ̀lẹ́kà àwọn èso kéèta kí ni ẹ máa ṣe kéèta fún yìí kẹ́wọ́ ọ̀pá kọ̀ọ̀kẹ́kẹ́ they don't live the way we live wọ́n èé jẹ ń tà ń jẹ wọ́n èé mu ń tà ń mu wọ́n èé wọ ń tà ń wọ̀ wọ́n èé ṣe ń tà ń ṣe wọ́n èé gbé mi tà ń gbé kí ló fẹ́ fà kéka. kẹwàá sọ pé pílẹ́ẹ̀nì ń bínú ọkọ̀ ojú omi sọ́nà àwọn papọ̀ ni ẹ̀ tẹ̀lé mi kí ni kí ni pílẹ́ẹ̀nì fẹ́ máa bínú ọkọ̀ ojú omi sí ṣe sọ́ndì lọ́ni sọ kí ni mọ̀lẹ́kà fẹ́ bínú wa sí lẹ́ àwọn mẹ̀lẹ́kà ò bínú wọn ò ṣe kéta tẹ́bá gbọ́tà bá kaba sọ pé àwọn mẹ̀lẹ́kà gẹ́gẹ́ ṣe kéta wa nígbà ọlọ́run fẹ́ dáadáa mọ̀ wọ́n wá ní kọ́lọ́ ọmọ dáadáa mọ̀ nóò kéta kọ́ nìyẹn eléyìí túmọ̀ sí pé tí wọ́n bá wá bi wá léèrè nípa èèyàn kan ní nǹkan tó ní bá ṣe pẹ̀lẹ́ sí i níta bá mọ̀ nípa ẹni gẹ́gẹ́ ní ká sọ ẹ gbọ́ ọ dá ọ lójú pé ìmáàmù tó kírun lẹ́yìn rẹ̀ ń tẹfa ń tẹyàn rìn ń wẹsẹ ó ń gúnṣẹ ó ń palàǹgbá ó ń sín gbẹ́rẹ́ fún yàn ọ̀dà olójú bẹ́ẹ̀ àwọn ẹ̀wá ní ẹ̀dá fún sàmà lẹ́kùn àwa ní jamata kí n lẹ́yìn ẹni báyìí báyìí ṣùgbọ́n a fẹ́ àwa lu wọn sọ pé kẹ́kẹ́ ṣe pẹ̀lú ẹ̀sìn. èèyàn dáadáa ni wọ́n ntí mo kàn máa ń pa wọn kálá sọ̀rọ̀ sàálà kó bá wa fèrèjì wọn ni pé wọ́n máa wo tẹ̀sùbà tí wọ́n ti báyìí mo kà tí wọ́n máa kà tí wọ́n sọ pé má fẹ́ ọjọ́ ọ̀la dá ọjọ́ ọ̀la ọ̀dá ọmọ ń bẹ ń bẹ kọ̀sọ́ máa ń bẹ tàbí wọ́n ń tẹ̀yẹ̀ rìn. sanya kẹ́kẹ́ tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ah torí pé ẹ̀sìn kì í máa tètè yẹn gbọ́dọ̀ sọ pé bá a bá ṣe rí àṣẹ téèyàn bá ṣe kọ́kọ́ sójú bó ṣe yẹ kọ́ jẹ́ ìtọ́lá wọn fi sànú yẹn ni kọ́ jẹ́ pé kèé ṣe péyàn máa mọ̀ ṣe bẹ́ẹ̀ pé ìfẹ́ ẹlẹ́wọ̀ bá a bá ṣe ṣe mọ́ náà lọ́wọ́ gbà bẹ́ẹ̀ káwá rọ́nà tọ̀tọ̀ àwọn ọmọ ọmọ ìfẹ́ wo bá ṣe bá tipẹ́tipẹ́ nìyẹn àtìfẹ́ kí nǹkan bàjẹ́ àfẹ́kẹ́ bí ó dàrú àfẹ́kádùgbò ó dàrú. tó bá jẹ́ pé ẹ̀sìn so àwọn nǹkan yìí sallallahu alayhi wa sallam anabi clear rẹ fún wa so ẹ̀sìn wa clear débi pé káwa sọ pé gbogbo kálukú wa máa sọ ihun tó gbé lọ́ndì ẹ̀sìn tó ní nǹkan ṣe pẹ̀lú ìjọ́mọ èèyàn tá a jẹ́ káwá wò pé èwo ló pé wa jẹ́ tó yẹ ká ṣe àwọn Yẹ̀wúdí fọlọ́ wọn tó rán ànábì sallallahu alaihi wasallam táwọn ìyàwó wọn bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ wọn ò lé ìyàwó wọn jáde tàbí káwọn gan kó jáde lé fún ìyàwó bọ́ bá dáná oúnjẹ wọn ò ní jẹ aṣọ rẹ̀ ọgbọ́dọ̀ kan tiwọn báyìí ah, orí òpè ni nǹkan ti dààmú rẹ̀ ni kẹ̀kẹ́ ṣé bó ti ń ṣe kíni rẹ̀ wọn sẹ́sìnù ẹ̀sìn yẹ̀wúdí àwọn jíù tẹ́gbọ́n mo ti mú bí olóòsàdí méjì báwọn ọlọ́sùn ṣe máa fi odidi èèyàn rúbọ gbogbo ẹ̀ àti sọ́ báwọn eléégún gbéléégún olóòlù ṣe fẹ́ róbìn tó sì jẹ́ pé kóbi ọ wà ìbẹ́nu tí ìjẹ́ yẹn ó fi máa lọ smoothly tí ó fi dáa so kí nǹkan kan wá sọ pé out of both genders òun ò fẹ́ rí gender kan which is pé kò fẹ́ káyé ó ṣe kí ni o kó wà bó ṣe yẹ kó wà àtisọ́ tó lóòlù tọ́yẹ pé tọ́ba rómi yọ pa àtisọ́ olóró tọ́jọ́ pé etí lobìnrin fi gbóhùn orò àwọn Yẹ̀wúdí. ẹja mú ẹ̀sìn tiwọn káyẹ̀wò kí ni ẹ̀sìn wọn ní í ṣe pẹ̀lú ìjọba ẹ̀dá ènìyàn especially ìjọba ẹ̀dá ènìyàn lórí ọ̀rọ̀ reproduction táwọn ìyàwó bá menstruate lọ́wọ́ wọ́n lé wọn jáde ah! ẹ bá fa ọmọ mọ́ra tí àwọn ìyàwó wọn bá ń bẹ sílẹ̀tì lọ́wọ́ màmá wọ́n lé àwọn ìyàwó wọn jáde wọ́n ní fara kàn wọn wọ́n ní báwọn sọ̀rọ̀ àwọn Yahudi àwọn Jew wọ́n ní báwọn sọ̀rọ̀ àwọn Yahudi and at the same time tí àwọn ìyàwó wọn bá bímọ tọ́mọ bá jẹ́ obìnrin ẹni tí a bá sọ fún pé ìyàwó rẹ̀ bímọ tó wá jẹ́ obìnrin kò yóò sọ pé ṣe ẹ̀ sáti jáwọn èèyàn gbọ́ pé lórí burúkú rẹ̀ bí omi o àwọn Yẹ̀wúdí ṣe ẹ̀ tí ìjáwọn èèyàn gbọ́ pé ṣe ẹ̀ tí ìjáwọn èèyàn gbọ́ pé obìnrin lórí burúkú rẹ̀ bí o tí wọ́n bá ní àwọn èèyàn ti gbọ́ ah ẹ ṣe ṣe náà ní bàjẹ́ ọ̀rọ̀ yóò ní dojúrú orí burúkú orí rẹ̀ ẹ lọ bá a rí ọmọ mọ́lẹ̀ láàyè ẹni tí wọ́n bímọ fún yẹn yóò wá máa gbọ́ káàkiri yàtàwárá yóò máa dọ́ọ̀jì tàwárá ó ń dọ́ọ̀jì yóò máa dọ́ọ̀jì fáwọn èèyàn pé kó máa jẹ́ pé ọ̀rọ̀ yẹn ti ta sétí àwọn èèyàn ṣé ẹ bá bí kéèyàn ó ṣe nǹkan tó yẹ pé nǹkan ìtìjú téèyàn àmọ́ pẹ́ gidi téèyàn ò ní fẹ́ káwọn èèyàn ò rí wọn bẹ́ẹ̀ lọmọ obìnrin bíbí ṣe jẹ́ lọ́dọ̀ àwọn jíù sẹ́sìn yẹn ká sọ pé ẹ̀sìn yẹn tó ní nǹkan bá ṣe pẹ̀lú kí ìjọba ẹ̀dẹ́ ènìyàn ìjọba ẹ̀dẹ́ ènìyàn tó jẹ́ pé ó ní nǹkan ṣe pẹ̀lú kárí akọ àtabo ṣédùnnú wà báwọn sẹ́sìn yìí ń fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní ìdùnnú èyí tí mú nǹkan mi ò lórí ọ̀rọ̀ reproduction sọ fún yẹn ẹja fi lẹ ẹ wá jábọ́ sí ọ̀dọ̀ àwọn ẹ̀nà sọ́ra ànàsọ́ra àwọn christian inú ẹ̀sìn wọn láti rí arahabaniya kí ni mo pè é fada mọ́dá sísá tó jẹ́ pé ẹni tó bá lè màmá sọ pé òun fẹ́ jẹ́ fada òun fẹ́ jẹ́ broda òun fẹ́ jẹ́ sísá wọ́n ó sì dá lọ́lá nípa ibi tí nǹkan yẹn pàtàkì sí wọn dé ẹ lọ gbogbo St Mary's ẹ̀rọ àwọn sita wọ́n wà ní UCH àwọn kan wà ní University of Ibadan ní UN àwọn fada broda sita tó yẹ pé they are living fine irú káàtó bá wù wọn ni wọ́n ń fẹ́ ni wọ́n ń gùn torí pé ìjọba ẹ̀sìn yẹn ó ń dá wọn lọ́lá ṣé tó bá jẹ́ pé nǹkan yẹn ọ̀dánú ẹ̀sìn yẹn tí wọ́n máa dẹ́n tó bá ṣe lọ́lá ẹ sọ̀rọ̀ ìdálọ́lá débi pé nǹkan yẹn gbádùn máwùn yẹn débi pé ẹni tó ti bọ́kùnrin ṣe rí lóbìn àbóbìnrin tó ti bá ọkùnrin ṣe rí àbọ́kùnrin tó ti bóbìnrin ṣe rí tí wọ́n bá rọrùn tí wọ́n fi lè sọ pé ìṣerí o wọ́n sọ pé yes sọ wá fẹ́ ṣe fada fẹ́ ṣe fada ilé rẹ̀ mọ́tò rẹ̀ oúnjẹ rẹ̀ tí ò sí wàhálà kankan débi pé àwọn tó ń ṣe fadábọdá ṣiṣá yìí wọ́n ń gba owó ribiribi lọ́wọ́ ìjọba ẹ̀sìn yẹn ṣùgbọ́n wọ́n ń yọ nǹkan tó jẹ́ pé kò ṣeé má ṣe yìí wọ́n ń yọ ọ sí. recently kan náà àwọn ọmọ ẹ̀yà plumber ni wọ́n wá lọ wọ́n wá ní tọ́ílẹ̀tì àwọn sista kan dí tọ́ílẹ̀tì àwọn sista àwọn páìpù yẹn ó dí so wọ́n wá fẹ́ lọ bá wọn túrú rẹ̀ brọ́dà yìí tí èsè dẹ̀nsè ó kò hàn wá tẹ́ bá dádúró kọ́ńdọ́ọ̀mù tó kó jáde nínú gọ́ọ̀lì wọn ṣé gọ́ọ̀lì náà wọ́n máa pè kíní tí tọ́lẹ̀tì gọ́ọ̀lì náà ni tẹ́ bá dádúró kọ́ńdọ́ọ̀mù tó kó jáde ó wá sọ fún wa ẹ̀yìn ìyẹn ẹ̀ wá gbà wá àwọn kíní ìyàwó obìnrin sísá yìí mọ́dá yìí ṣé bí ìwọ̀n èrọ́kùnrin àní wọ́n láwọn èrọ́kùnrin ní à ah, kí ni kọ́ńdọ̀mù wá ń ṣe nínú tọ́ílẹ̀tì wọn débi pé ó dí gọ́ọ̀lì wọn. subhanallah sadri so answer islam is is is a divine religion others religions are designed religion kò sé kò sé jiyàn. undisputable fact ni pé Islam is a divine religion gbogbo religions tó kù are designed religions ìtẹ́ kẹ́yìn kẹjà sí dialogue ni kò nídìí ìjà kò nídìí èpè sọ ti ẹ ká ṣe báyìí tọ́ba sọ tán káwa sọ tiwa káwa compare and contrast so ẹ̀sìn kanu ṣé ẹ̀sìn tó ń intapiriti pé ọkùnrin lè má fẹ́yàwó tọ́ ọba rẹ́dì fóònù ìfẹ́yàwó òní bóbìnrin ṣe á da ọ lọ́lá á ra mọ́tò fún ọ á gbélé fún ọ á mọ̀ fún ọ lówó á mọ̀ ra sọ fún òní ní pírọ́blẹ́mù kankan financially ọ máa live comfortably tọ́ba mọ̀ pé òní lọ́kọ tọ́ ọmọ jẹ́ sísá á da ọ lọ́lá ọ máa rówó mẹ́díkà ọ̀fẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ oúnjẹ ọ̀fẹ́ mọ́tò ọ̀fẹ́ ilé ọ̀fẹ́ aṣọ ọ̀fẹ́ ṣé ẹ̀sìn yẹn ṣé interpretation yẹn dá látàrí ẹ̀sìn yẹn ṣó ní oríire kan bá ṣe pẹ̀lú ìjọmọ ẹ̀dẹ́ ènìyàn ìjọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ní nǹkan bá ṣe pẹ̀lú pé n tó fi lè dùn ní kárakọ àti abo ọ̀dà ìwé tí wọ́n gbé wá kẹ́ni mọ̀ pé ìyẹn tó bá ti jẹ́ pé dìsáìdì ni yóò máa contradict Islam kan ló kúkú gbéwèé wá àbí kéwù ni islam ń ṣe kíni o ló gbé wá inú kéwù tí islam gbé wá ni pé anabi sọ pé tànà kàwú ẹ máa fẹ́yàwó tànà zálù ẹ máa bímọ fa inni mukathirun bikumul umama yawmal qiyama yìí fi pípọ̀ yín sọ pé ọlọ́run mo dúpẹ́ o àwọn tèmi rèé o níjọ́ gbé dàrú kìyàmà so which is the islam ní pèpè lọ bí reproduct so ṣùgbọ́n ìwé ló gbé wá ṣebí ìwé ló gbé reproduction wa. ìwé tó gbé reproduction wá yìí àwọn tí wọ́n gbéwé ìwà gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ àwọn ni wọ́n takò bóò lásìlẹ̀ tó máa reproduce yìí torí pé ẹ̀sìn wọn ló fara mọ́ làbàníyà so contradict àbí contradict àbí reproduction ṣéde lárúbáwá ni ṣéde lárúbáwá ni de kéwù ni ṣé islamic language ni ṣebí language western education reproduction mr naija káàdì àbí kílẹ̀ excretion irritability uh, reproduction movement death and what have you abi now ẹ wá já wò ó pé eh, àní afẹ́kẹ́sì kọ̀ọ̀kan kọ́ wá intapiriti oore tó ní fún ìjọmọ èèyàn nìkan <laughs> àwa ní ìjọba èèyàn gan kìí ṣe gbogbo aspect ni o àti lórí ọ̀rọ̀ reproduction jẹ́ kẹ́sì kọ̀ọ̀kan wá interprete ìpalẹ̀mọ́ rẹ̀ àtòore tó ní fún ìjọmọ̀ ẹ̀dẹ́ ènìyàn níjọmọ̀ ẹ̀dẹ́ ènìyàn tó ní nǹkan bá ṣe pẹ̀lú kárakọ àti abo ọ̀gá àwọn christian àwọn ni wọ́n gbé wá pé ìyẹn lè jẹ́ fada ìyẹn lè jẹ́ bọ́dá ìyẹn lè jẹ́ sisa tí wọ́n dẹ̀ máa tọ́jú wọn dáadáa wọ́n ń gbádùn dáadáa gan now ọwáyà ẹja wa wù pé àwọn fada bọ́dá sisa yìí ibo wọn ti máa ṣiṣẹ́ hospital iléèwé ẹ̀sìn náà má bímọ ta ló wá fẹ́ mọ wá sọ síbítù ẹni àmọ́ bímọ ta ló fẹ́ mọ wá léèwé àwọn kan ní òsì bímọ yìí tẹ́ ń torí rẹ̀ dá wọn lọ́lá ní ẹ̀sìn yìí ṣùgbọ́n ibi tẹ́tí wọn lọ máa ṣiṣẹ́ pẹ̀lú àìbímọ wọn ibi tó yẹ pọ́mọ ni wọ́n máa kó wá bẹ̀rù sódàrú àbí ọ̀dàrú a kò tí ì yé yín so clear Ah, ṣé bí bọ́dá sísá wọ́n ṣiṣẹ́ lọ hospital wọ́n ṣiṣẹ́ ní school àwọn wo ni wọ́n àtẹ́jì sí lọ hospital àwọn tó bẹ́ẹ̀ bímọ àbọ̀ ọmọ tó ní malaria àbí ẹ̀fọ́ ọmọ lábẹ́rẹ́ àjára àbí ẹ̀fọ́ ọmọ nàmbá àbí ẹ̀ tọ́jú olóyún àbí ẹ̀ tọ́jú kíríkà ìyẹn lọ hospital àwọn tani wọ́n má bímọ kí wọ́n má fẹ́yàwó kí wọ́n má lọ́kọ yìí ẹ̀ hospital fún ọ lọ́mọ ṣiṣẹ́ ẹ̀ ń gba owó tẹ̀ fi ń tọ́jú wọn lórí àwọn ọlọ́mọ àwọn ọmọ sábọ̀rọ̀dá nkankan yìí ẹ̀ kó wọn lọ sí skul kan lọ máa ṣiṣẹ́ níléèwé níbi tí wọ́n ti máa kọ́ àwọn ọmọléèwé àwọn kíni o ọmọléèwé àwọn tẹ̀sí ni wọ́n wá máa kọ́ àwọn ọmọléèwé ẹni káwọn ọmọ ṣe ń tẹ́ lè ṣe láti bí i. sọ́ńpẹ́à ẹ̀já fi hàn ẹgbẹ̀ẹ́. ẹ wá já mú Islam kí ni Islam sọ lórí ọ̀rọ̀ usefulness of both genders báyìí bọ́lá ló ní Islam ọlọ́run ló ṣe ìjọba ẹ̀dá ènìyàn ní both genders male and so ọlọ́run tí wàá palẹ̀ mọ́ ẹ̀sìn lọ́wọ́ sọ wípé tànà kàhún ẹ máa fẹ́yàwó o tànà dàlú ẹ máa bímọ o فإني مكاثر بكم الأمم يوم القيامة ìfi pípọ̀ yín sọ pé mo dúpẹ́ ọlọ́run ọba o àwọn tèmi rèé o ẹ gbọ́ nà gbàtọ́ wá rí bẹ́ẹ̀ oore tá a tún wá ń wá gan ọlọ́run á fi síbi pé kí n tó lè fún yín lóore yọ̀ọ́ jẹ́ pé ẹ fẹ́ yàwó tẹ́yẹ̀ bá wá bíi. tọ́wọ́ sọ pé ọlọ́njẹ́ mi ogun mo gbéyàwó lánàá ànábì òní alhan kamula bí inú ẹ̀sìn rẹ ti wá pé báyìí àṣẹ gbogbo ẹni tí ọba níyàwó kí ni ṣe àbọ̀ ẹ̀sìn. ẹ̀gbọ́n sẹ́ ọlọ́run tó wá wa káyọ̀ mọ́ bí ṣe ní nǹkan ṣe pẹ̀lú pé àní méjèèjì gbọ́dọ̀ wúlò bàtà pé torí wúlò sọ yìí pé ẹ lọ ẹ máa ó ní ìyẹ̀kúnú fúkọ̀rọ̀ à tó bá jẹ́ wípé ìjẹ́ tálíkà ní bá ń bà yín lẹ́rù tẹ́ ẹ bá ti lè gbìyànjú àti fẹ́yàwó báyìí yùgùnì mọ̀láwù min fadlihi yìí sì dá yín lọ́lá láti inú ọlá mi àti tẹ́ ẹ bá fẹ́ fẹ́yàwó tẹ́ ẹ bá fẹ́ soríire tó fẹ́ máa lówó lọ tó fẹ́ máa wọṣọ tó wù tó fẹ́ máa jẹun tó wù tó fẹ́ máa gbélé tó wù kọ́ ọlọ́run ṣe ìgbéyàwó ní source of oore ẹ̀gbọ́nsẹ́ ìní ọ̀fà tó jẹ́ pé èyàn lè máa lo yàrá kan kó tó gbéyàwó kòrò ra rédíò bẹ́ẹ̀ kòrò ra tẹlifíṣàn bẹ́ẹ̀ ẹ̀rú ọ̀hà máa bà bọ́wọ́ àgbẹ̀ náà ní sábà gbé wọ́n kà sọ pé ẹ lẹ́yìn ọmọ kan àbí lẹ́yìn ọmọ méjì wọ́n ti ń kó lọ lé wọn o o ti bá lé wọn débi kìnní o nígbà tó ń gẹ́gẹ́ dá wà sólè dájẹ́ o sólè dára rẹ̀ bọ̀ ìyàwó ló tún ti kó yìí ọlọ́run ti sàánú ó ti fẹ̀ díẹ̀ ọmọ ló tún ti kú yìí ọlọ́run ti sàánú ó ti fẹ̀ sí gẹ́gẹ́ bíi pé ló ń sayé takọtabo àwa èèyàn takọtabo ká sì lè wúlò fúnra wa ni kì í ṣe kó kà dá wa bẹ́ẹ̀ ntí nǹkan wọn fi wá máa ṣe ṣe ọwọ́ rẹ̀ fún wa ẹlòmíì tí ò ní tó bá ti báyìí ọlọ́wọ́ kan rẹ̀ ni. nínú ẹni tí wọ́n ń pariwo láyé lónìí Chief MKO Abiola fúrú ìyàwó ló fi soríire tó ṣe kù bàbá síbẹ̀ ni fúrú ìyàwó mo ka átíkù kan yẹ pé Abiola sọ wípé pé èèyàn kọ́kọ́ jẹ iṣu àtẹyin díndín láyé ilé Simbi ìyàwó òun lòun ti jẹ nígbà tó ń débẹ̀ tí wọ́n fóònù iṣu àtẹyin jẹ òun wá ní my dear what is this ṣàǹfà Abiola mọ̀wé gẹ́gẹ́ tẹ́ bá dé Scotland lónìí láìbírárì wọn àyè kan bẹ́ẹ̀ síìtì Abíọ́lá ni ní Scotland níbi tí wọ́n respect Abíọ́lá dé sàmù kẹ́bí ló ti chartered ní Scotland ní láìbírì wọn ìlú aláwọ̀ funfun kéèyàn lọ́jà ń bẹ̀ pé ààyè yìí ààyè Abíọ́lá ni ó mọ ìwé pọ̀ ṣùgbọ́n mẹtálíkà ni pátápátá yẹnyẹn ọwọ́ ni pé èèyàn kọ́kọ́ jẹ iye déédéé ilé ìyàwó òun lòun ti jẹ nígbà wọn á bùnú abọ́ fóun àti iṣu òun máa sùn sẹ́mu kọ́ máa gbẹ ni agbọ́ ti iṣu my dear come agbọ́ pé this is yà but this kólókólókólókóló tì tó tún láta yìí kí ń jẹ́ wá ní fried egg dóòkó pé fried egg èèbó bú ni omelette ló pè sọ̀rọ̀ pé méjì ni wọ́n pè English sí. Si fún Nigerian English wà SBE wa Standard British English nínú Nigerian English ló ti sọ wípé fried egg ẹyin dédé nínú èbó gidi gan tó jẹ́ ti British omelette ló pè ọ̀gbọ́rí múyùn náà lọ́wọ́ pẹ̀lú gbogbo òwe tó fi gbèsè ayé rẹ̀ kà wá tá a lọ́lé kí ó là tún kọ́ níwèé wò ẹ lè pèsè o so torí gbogbo àwọn tó ọmọ sọ pé mistress wa mistress wa tó bá máa ń tó wí ni táwọn náà pé èmi ni mistress wa ọ̀rọ̀ tí ọ̀dà ni aṣẹ́wó ní jẹ́ mistress mistress wa rí <laughs> kìí ṣe mistress so no standard British English ọ̀gbọ̀n sọ pé mistress tó bá sọ yí pé tó bá sọ fún standard British English pé ah this is my mistress ó ní yá ń hmm, hmm, yàmà concubine aṣẹ́wó rẹ̀ rèé ẹ̀sìn wá àti wá sọ pé èmi mísírẹ́sì kínní mọ̀mọ́ ń sọ̀rọ̀ mísírẹ́sì àwọn sóti <laughs> bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so kálá sànù wa ìtafẹ́ ló bẹ̀ ni pé téèyàn bá ti wá ọlọ́run gbogbo nǹkan téèyàn máa wá ni ọmọ wáyìn wàlá ọlọ́run la nídìí wàlọ́ọ̀hì ọlọ́run nìkan la nídìí téèyàn bá wá ọlọ́run gbogbo téèyàn yòókù máa wá ni ọmọ ṣe kíni o ní òfin gbọ́dọ̀ jẹ́ pé rọ́ èèyàn kò gbọ́dọ̀ jẹ́ pé èèyàn ń parọ́ pé ọ̀tọ̀ ni téèyàn ń sọ ọ̀tọ̀ ni téèyàn ń ṣe kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ kọ́lọ́ sànù wa kọ́lọ́ sànù wa so àwọn kẹyì ẹ̀yin ẹ̀wò Chief MKO Abiola tọ́wá di àgbáyé nínú ọ̀rọ̀ ilé ìyàwó ló ti kọ́kọ́ rí ẹyin dídín kí lélẹ̀ ẹyin dídín nìyẹn lórí iṣu ìkẹtẹ́ làwa fi jẹ ẹ wo bọ́lá ṣe ṣe marriage ní source of blessing to the extent pé ìdí ṣífẹ́mùkẹ́ wa Abíọ́lá ò rí rí orin through marriage ìdí ò jẹ́ rí lóore ó jẹ́ through marriage bó ṣe wá padà wá dọlọ́lá yẹn through marriage yẹn náà ni ní pé gbogbo obìnrin tí ó bá jẹ́ okùnfà oríire fọ́kọ rẹ̀ kì í sobìnrin wàláì ó yẹ kéèyàn fẹ́yàwó káyéèyàn wá tó máa bàjẹ́ ó yẹ káyéèyàn máa dà sí i ibẹ̀ làwọn òbí ti mọ̀ pé ó yẹ káwọn ṣiṣẹ́ ẹ̀yin obìnrin ẹ gbọ́dọ̀ máa ṣépè fáwọn ọkọ yín ẹ gbọ́dọ̀ fẹnu sẹ ẹ gbọ́dọ̀ finú sẹ ẹ̀yin obìnrin ẹ gbọ́dọ̀ jẹ́ nítorí pé tara yín lẹ mọ̀ wípé ọkùnrin wo lọ́mọ sátẹ̀lé ọkùnrin wo lọ́mọ pàtàkì àbí kí tèèyàn gan dá tiẹ̀ ò lè dá ẹ gbọ́ so marriage tí ó bá ti sí pé obìnrin jẹ́ source of ah kò gbọ́dọ̀ bàjẹ́ fàlàjì kò gbọ́dọ̀ bàjẹ́ fọ́kọ mi kò gbọ́dọ̀ bàjẹ́ fún ọ gbọ́dọ̀ rí ṣe òun náà gbọ́dọ̀ ní láárí bàdúrà lọ bá mọ̀ ní o ṣé ọ ẹyin ìyá yẹn dẹ̀ wá ń bẹ̀ yẹn. so obìnrin gbọ́dọ̀ jẹ́ bàdúrà lọ́lọ́run bá ní kọ́ ọmọ ṣe ọ gbọ́dọ̀ jẹ́ pé kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ dá fọ́kọ mi ẹ gbọ́dọ̀ ṣebí torí ẹ̀ ló jẹ́ pé nínú ètò ẹ̀sìn obìnrin lè yọ obìnrin tó bá lówó lè yọ zàkà fọ́kọ obìnrin lè wá lóbìnrin tó lówó tí zàkà wọ owó rẹ̀ tọ́kọ rẹ̀ ò ní láti tọ́wọ́ bẹ́ẹ̀ yọ zàkà tó yọ zàkà lọ fáfáà kan sóbìnrin lórí lè wá alifu kalla alifu ee alifu kalla so àwọn kan yìí ẹ̀wọ̀n tí islam ní fẹ́sìn àwọn mẹ́ta kan wá bá nàbí ẹnì kìíní ní àwẹ̀ gbígbà síbi iṣẹ́ olóore ní ànábì níbẹ̀ ni ó ní látòní lọ òun máa gbà àwẹ̀ òun níjọ́ ọ̀sán mọ́ ẹnì kejì ní kí ọmọ ẹjí lóru ṣe bí olóore ní ànábì níbẹ̀ ni ó ní látòní lọ òun máa sùn lóru mọ́ ẹnì kẹta ní ànábì lẹ́yìn ọ̀bà fẹ́yàwó sẹ́bẹ̀ wọn láàyè ṣiṣẹ́ dáadáa ànábì níbẹ̀ ni ó lóun ní fẹ́yàwó ànábì wọn ní ẹ̀yìn mẹ́ta wa èmi lọ́lọ́run rántí yín tẹ́ fẹ́ ṣe bó ṣe dáa tó ọlọ́run ní gbà torí pé kò sí tọ́lọ̀ fẹ́ fi ṣe èmi tọ́lọ́run rántí yín mọ̀ ọ́ máa jí lóru mo sì máa sùn èmi tọ́lọ́run rántí yín mọ̀ ọ́ máa gbàwẹ̀ mo dẹ̀ máa jọ̀sìn èmi tọ́lọ́run rántí yín mo níyàwó. ṣé rí Islam bó ṣe ń clear rẹ̀ now Islam lọ́wọ́ adé àwọn Júù àwọn kèfèrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àjẹmógún lobìnrin lọ́dọ̀ wọn wọ́n lobìnrin ìlógún níbẹ̀ nú èrò àwọn kẹdìsì tí a máa sọ pé obìnrin èjogún Islam lọ́wọ́ adé lónìí kí ni ń jẹ́ bẹ́ẹ̀ obìnrin èsì àjẹmógún obìnrin gbọ́dọ̀ jogún Islam lọ́wọ́ á pín ogún tóbìnrin ìyẹn ló fàtà nẹ́bí fi sallallahu alaihi wasallam tó tíyàwó Aisha fi sọ pé gbogbo ìgbà táwọn bá ń ṣe menstruation lọ́wọ́ ànábì máa jẹ́njẹ́ àwọn ànábì máa sùndùn àwọn ànábì máa bá wọn ṣeré nǹkan ẹyọ kan tánábì bá wọn ṣe ni pé kèé wọlé sáwọn la ṣùgbọ́n gbogbo nǹkan yòókù á kíìzì ni o á kọ jìmọ́ra ẹni ni o á jọ sùn ni o ọkọ̀ àti àwọn àdàsọ kan náà bóra ni o ànábì ètò orí ipá àwọn mẹsẹ̀jì lọ́wọ́ kárẹ́bí ọ̀wá divide bẹ́ẹ̀dì ẹ̀sìn wónú ṣé bí ẹ̀sìn traditional religion ṣé bí tí máa sọ ni wípé obìnrin ọ̀gbọ́dọ̀ débi wọ́n bá gbọ́sẹ̀ sí tí bá ń ṣe menstruation lọ́wọ́ ààrẹ ẹ̀kọ́ ni obìnrin ọ̀gbọ́dọ̀ ọlọ́lọ́mọ iye wàhálà tí yẹn ti dálẹ̀ láàrin ọkọ àti àwọn pé ah lágbájá ó ní hàn ọwọ́ bẹ̀ mo wọ bẹ̀ mo lọ bá ń kásọ ikọ́ dọ̀tí ni ta lọ́rọ̀ ń tẹ́ lórí ibú ta lọ́rọ̀ ń tẹ́ kí láàlẹ́ tó báyìí ìjọ wà ṣẹlẹ̀ nínú ilé mo gbọ́ sẹ́bẹ̀ ọ̀tẹ̀tẹ̀ ẹ̀sẹ̀gùn fún mi ọ̀tẹ̀tẹ̀ lóbìnrin tí wọ́n ń ṣe kó sùrọ̀ wọ́n ọ̀gbọ́dọ̀ níbẹ̀ léètọ́ yẹ pé anabi tí a sọ fún asálọ́lá ọ̀sálàm pé ìyàwó wa tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kèé sẹlẹ́gbẹ̀ ẹ gbọ́n sẹ́ kí ṣe kí ni o kì í sẹlẹ́gbẹ̀ kìí sẹ́ni tí ọ̀gbọ́dọ̀ wọ pálọ̀ wa kìí sẹ́ni tí ọ̀gbọ́dọ̀ débi tá a ti ń ṣàdúrà kìí sẹ́ni tí ọ̀gbọ́dọ̀ débi tá a ti ń kírun kìí sẹ́ni tí ọ̀gbọ́dọ̀ fọ́ kàn wá kìí sẹ́ni tí ọ̀gbọ́dọ̀ dáná fún akájẹ. tẹ́sìn tọ̀hún tí ó sì máa sọ pé ẹ mọ́jú obìnrin ó débẹ̀ o especially tí wọ́n ń ṣe nǹkan rẹ̀ lọ́wọ́ mọ́bọ́gà mọ́bọ́gà mọ́bọ́gà àwọn ìyàwó tiwa àlétàsírí wọn torí pé kò sí bàtà sọ pé ẹ wò ìdàkàjẹ lásìkò fún bíjọ́ mélòó kan kí ló dé ìyàwó mi ṣe kinní lọ́wọ́ kò sí fún mùsùlùmí sẹ́ni pé ẹ̀sìn lẹ̀sìn yìí aspect kan la mú wo lórí ọ̀rọ̀ pé ok bóò ni ìjà akọ àtakò tọ́lọ̀ ń ta wa gẹ́gẹ́ bí èèyàn bóò ni ó ṣe wá wúlò nígbà táyà olóró tẹ́lẹ̀ ìfẹ́ róbìn tẹ́yìn eléko olóòlù tẹ́lẹ̀fẹ̀ róbe tẹ́yìn olóògùn tẹ́ẹ̀ní obìnrin ọ̀gbọ́n rẹ̀ débi tábà ti ń yóògùn ìjẹ́ akọ àtàkùn tọ́lọ̀wọ́n bá tẹ́yìn bó ní ó ṣe wá wúlò ṣùgbọ́n Islam sọ pé no àwọn ìyàwó yìí wọ́n dáa ẹ gbọ́dọ̀ yàn wọ́n pọ̀ sí ẹ gbọ́dọ̀ máa carry wọn along ẹ gbọ́dọ̀ máa tọ́jú wọn débi pé Islam wá kọ̀ǹsẹ̀ǹtì ẹ̀ lé wa lérí pé gbogbo àwa tá a bá jẹ́ oh, tí Islam wá padà wá sọ di kí ló fà pé gbogbo àwa tá a bá jẹ́ ọkọ tá a lọ fẹ́ ọmọ ọlọ́mọ tẹ́ni ẹlẹ́ni tọ́mọ rẹ̀ tán tó di ìgbà tó yẹ kọ́ máa wúlò fún un pé ó ti di graduate ó ti kéwú parí ó ti hákùránì parí ó ti kọ́ṣẹ́ parí ó ti fẹ́ máa rówó àwọn kan lọ́ọ́ mú kó ń bẹ̀rẹ̀ ẹ̀tọ́ tó yẹ kó máa ṣe lé wọn ó ti dé orí ọkùnrin. so islam nù ní ń wá ẹ̀tọ́ obìnrin ló wá kàn ló fún wọn lẹ́tọ̀ wọn dábà nílẹ̀ nílẹ̀ yorùbá wọn èsanwó orí wọn kọ owó orí wọn kọ lóòótọ́ owó orí owó ìyá gbọ́ owó bàbá gbọ́ owó ọmọkùnrin ilé owó ọmọbìnrin ilé owó àwọn dèdè nínú ilé owó àwọn tó rí wọn ti dàrú nínú ilé bí àwọn tí orí wọn ti bàjẹ́ nínú ilé wọ́n wàá kọ gbogbo ẹ̀ tí wọ́n bá wá kó envelope jọ wọ́n wá tà bàbá gbọ́ ó dà yọ gbà yọ sọ àkò ìyá gbọ́ yọ gbà yọ sọ àkò àwọn dèdè ilé wọ́n gbà àwọn náà jáde wọ́n sọ àkò àwọn ọlọ́mọ ilé wọ́n sọ àkò àwọn olóbìn ilé ètò ẹ̀kọ́ lòsì náà sá lọ́lé ọkọ wọn ò ṣe wẹ́dìn fún o òní ọkọ tẹ́ aṣọ àwọn olóbìn ilé rè o lálọ́bàgìlẹ̀ kẹ́rù lọ́lé ọkọ o wọ́n gbà tó bá wá dé di owó orí ìyàwó ta lè lé ọ̀wà owó sẹ́ẹ̀rọ owó yìí ẹ gbà padà àtà ọmọ wa ẹ sábà tọ́jú ẹ̀ ìyìn tó jẹ́tọ̀ gẹ́gẹ́ jù tó jọ̀rọ̀ ẹ̀yàn nú gbogbo nǹkan ní ẹsẹ̀ kiri o ní ẹ dá padà ta lórí ń fọ́ ta ló lọ lu paracetamol owó bàbá gbọ́tọ̀ sọ àpò ta ní ọ̀lọ́ ṣiṣẹ́ rẹ̀ ọmọlọ́mọ tí ọ̀lọ́ ṣiṣẹ́ rẹ̀ lẹ́ẹ̀dẹ̀ fúlówó iṣu ẹ̀yin lẹ́tẹ̀lẹ́ àyàrá yín ẹ̀ní fúnyàwó ń bẹ̀ ìrẹsì báàgì tẹ́ ni wọ́n gbé wá ẹ̀yin lẹ́tẹ̀lẹ́ àyàrá yín ẹ̀ní fúnyàwó ń bẹ̀ ẹ̀yin burúkú tẹ́ ẹ̀ máa gbẹran ẹran tẹ́tẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ máa gbépo epo ẹ̀yin láti ṣe bẹ̀ owó orí ìyàwó tó yẹ pé gẹ́gẹ́ ni mọ̀sùn ẹ̀yìnlá bíi fáríjù owó orí tá a máa san yẹn òun ni kọ́kọ́rọ́ tó fi jẹ́ pé ńlá fi lẹ́tọ̀ọ́ láti ṣílẹ̀kùn abẹ́ obìnrin láti lè wọ̀ fún wa pé ó ti dẹ̀tọ̀ owó orí gẹ́gẹ́ láwọn sọ pé adá padà àtọ́ máa wá ẹgbà padà ẹ̀gbọ́nsẹ́ Islam lọ́wọ́ bá wọn wá ẹ̀kọ́ nǹkan nílẹ̀ Yorùbá nínú traditional religion wọ́n jobìnrin lógún ni wọ́n sóbìnrin lóko ni tọkọ ẹnìkan bá kú wọ́n wà mú fìlà bíi mẹ́fà àwọn bíi mẹ́ta àbí mẹ́rin nínú àwọn fìlà àbúrò ọkọ wọ́n wà kó lẹ̀ wọ́n ní kó mú kan ìlẹ́ntọ́ bá wà mọ́ ní ìlà ah, àkàmú so àkàmú ni yóò máa jọkọ rẹ̀ láì sanwó orí fún ọtẹ lọ́rùn kọtẹ lọ́rùn ó sì lọ́dọ̀ mú kan nínú àwọn fìlà yẹn Islam lọ́wọ́ ni no tọkọ obìnrin bá kú tẹlẹmi wà fẹ́ fẹ́ à ah, ó tún sẹ̀sẹ̀ fẹ́ ó tún sẹ̀sẹ̀ fẹ́ fẹ́ yàwó nù ẹ̀tọ́ tó bá yẹ kó tó gbà yóò tún ṣe kí ni o yóò tún gbà ta ló wá ń wá ẹ̀tọ́ obìnrin kan tó fi lé wọn lọ́wọ́ ta ló ń fáìtì fún fírídọ́ọ̀mù obìnrin báyìí bí o ṣe Islam Islam ń sọ fún wa pé wàhálà wọn pọ̀ lórí wọn mẹsírèètì wàhálà wọn pọ̀ lórí wọn lóyún wàhálà wọn pọ̀ lórí wọn bímọ wàhálà wọn pọ̀ lórí wọn breastfeed therefore wà alàlẹ́ mọ̀lúdì làwù rìzìkù hùnà gbogbo financial aspect ọ̀ranyàn àlá lọ́lọ́run wí àlá àlá kìí ṣe pé kò wà optional is compulsory wà alàlẹ́ mọ̀lúdì làwù ọlọ́ni ìyàwó tó lọ fẹ́ jọ mẹ́tírẹ́tì ah inú run mí mo ní mẹ́tírápẹ̀yì ẹ̀yìn ń ro mí ẹ̀gbẹ́ ń ro mí yóò tún lóyún wàhánà aláwàhánì lórí ìlera kò lè fi kùn lélẹ̀ lónìí kò lè fẹ̀gbẹ́ lélẹ̀ lọ́la wàhálà ni wọ̀fi sọ́ọ̀lù fi àmì yóò túbọ̀ fún lọ́yàn lọ́dún méjì àbọ̀dún kan àbọ̀ àbọ̀dún kan àwọn oníranù kankan tẹ́ ń ṣe yẹ yóò tábọ̀ fún lọ́yàn ọlọ́ni wọ alàlì mọ̀ọ́lù ìlà wùrí kùhùnà yóò jẹ yóò mu yóò yóò lò ó dọrùn ó di dandan fẹ́ni tí wọ́n bímọ fún ta ló gbé ta ló ru oyún ta ní pèrè ń bá bọ́ ọmọ tọ́yẹ pé bíjà bá dé kò túbọ̀ rọ̀ bọ́ ọmọ lọ́lé wọn. òun ló ṣe wàhálà bí ó kú bí ó kú níjọ́ tí ó bí mọ ẹnìkan ọmọ ìwọ tó lè máa yan kí kọ́dà ọkùnrin tí òun ọ̀bá bí ire àsìkò tí àwọn ìyàbá ń bẹ́ lébọ rúmù ó lè máa mu chicken díẹ̀ gbogbo ìyàwó ìyá ń bẹ́ lébọ rúmù tọ́ba ti sọ̀rọ̀ ayọ̀ àwọn múra àwọn pa àwọn mú nǹkan jù tí obìnrin bẹ níbi títí sọ pé yéè ìní dẹ́rù ẹ̀wò mọ́ pápá báyẹn pé rọ ni yóò tún dẹ́wò àmọ́ àwọn àsùnwó mẹ́ta kan ń bẹ ntòbìnrin bá sọ ń gbà náà ò ṣe é gbàgbọ́ irọ́ ni àsìkò mélòó àsìkò àkọ́kọ́ tóbìnrin bá ń bímọ tó bá ń sọ ẹ mọ́ gbàgbọ́ tọkọ rẹ bá jàjà yọ sí lọsibítù níbi tó ti tó ti tú asọ́lẹ̀ tí ń rìn lọ tí wọ́n máa rìn lọ́kọ́ máa rìn bọ̀ tó taari ikùn tọkọ bá ní pẹ̀lẹ́ máa jà wò sórí bí mo ṣe ń wọ inú rẹ bí mi irọ́ nínú rẹ òbí kọkọ náà wá yarí pé onírùn onírùn mi ń bí o tó bá ti bímọ tọkọ ọmọ gbé lọ lé wọn mi ń bí o kì í ṣe afẹntínù mi ń bí oyin tí ń sọ́ngbà náà irọ́ ni pa òun kọ́. ẹgbẹ́ tí wọ́n ní tóbi ní mi bá ti lóyún ẹ sáà máa kára mọ́kọ rẹ̀ kí ló fà kára. ẹyọ kan ṣoṣo náà la já fún ní pariwo wá kí ní tari kò kí gbogbo yòókù ní lára wa táwa ń fò kì í o wọn ní ká sọ Allahu Akbar kan náà ló ń taari ikùn báyìí bíi fifty ló kù ti rin àwa ń kàkín lára wa yìí àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ló ṣe rọrùn bẹ́ẹ̀ nítòbìnrin bá ń sọ lásìkò yẹn kò ṣe kant ẹlẹ́ẹ̀kejì obìnrin jábá fẹ́ yàwó lé sani àwa rè é wọ́n bójú ẹ̀sìn jẹ́ ọlọ́pàá lọ́dọ̀ ọlọ́run yóò máa gbádùn yóò bá wa dáadáa tọ́ba ni ìyáálé ìyàwó kan jáde tọ́ba pa kẹrẹkẹ tọ́jáde àwa rè wo bébì ó ní pírọ́blẹ́mù yìí rẹ́ ni ó ní pírọ́blẹ́mù o ní tí sọ́ńbà yẹn irọ́ ní ṣe kí ni o irọ́ ní ń pa ẹ tẹ̀lé mi báwo ni bàkẹ́ta inṣàlá ń sọ fún ìjọ mẹ́jọ allahumma aizal islam wal muslimin wa adilla shirka wal mushrikin wa damir adaka adana ada din ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا يا ذا الجلال والإكرام إنك لا تخلف الميعاد gbogbo jama yìí adúpẹ́ lọ́dọ̀ yín lẹ́yìn ìgbà tá a ti dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run jẹnẹrétọ̀ yìí náà ní abẹ́lé yọ àdájú iṣẹ́ kiri kọ́dà ó tún ju èyí tá a la fẹ́ rà mọ́ nínú àánú ọlọ́run ṣùgbọ́n ọlọ́run lo ìkánú àwọn jàmá náà kọ̀dáwó ṣùgbọ́n ó dá sùsù rárá ẹ̀ gbọ́ ó ju èyí tá a tó la fẹ́ rà yẹn lọ èyí tá a la fẹ́ rà yẹn kéré sílẹ̀ tó tẹ̀ pàápàá yẹn sí ògbéni ẹ̀tàn ẹ̀tàn ẹ̀tàn ẹ̀tàn ẹ̀tàn ẹ̀tàn ẹ̀tàn ẹ̀tàn kágbáríwọ́ máa tutù. ìyá wa ti dópin àjìyàmá wọn ní ká sọ alhamdulillah. so wàláì jẹrẹtọ yẹn tuntun ní sẹ́ẹ̀rì alájì ó dẹ̀ tóbi ju èyí tá a fẹ́ rà lọ ṣùgbọ́n ní àánú ọlọ́run ẹ̀rọ ọlọ́run kan lọ́lọ́run lò fún wa kọ̀dáwó ṣùgbọ́n dá ṣùṣù rárá sólè tó tó wá jẹ́ wípé bó ṣe tóbi jù tá a fẹ́ rà lọ tówó rẹ̀ ju owó èyí tá a fẹ́ rà lọ àwa rà tó iye tá a dáhùn ẹ̀sàláwà pọ̀ ṣé àgbẹ̀mọ̀ sọ fún yín kò sí tí mo bẹ́ẹ̀ fi rọ́ọ̀sì pẹ̀lú yín ẹ̀ tó bẹ́ẹ̀ kẹ́ ẹ pé kó tẹ́jì tó kù wá ní ìsinmi ti dàrá kò wọ́n ní ká sàláwà pọ̀ erize eh, salaji na-adịde n'izugbe ah, ndatochiwarịba ndị afọ dị afọ mbụ dị afọ abidjate wàlọ́ọ̀hì ọlọ́run ní máa ṣe nǹkan jama ẹ má fọkàn síbòmíì.